ẹ kú dédé wòyí níbi gbogbo tí ẹ ti ń wà níléeṣẹ́ NTA Abẹ́òkúta Olúwakẹ́mi Ọ̀rúnṣolú Síkírù ní orúkọ tèmi ìròyìn lérèfé làmùwà. ìgbìmọ̀ tó ń gbọ́ awuyewuye ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Ògùn ti da ìbéèrè ẹgbẹ́ PDP kan tó fi ń béèrè fún pé kí ìjókòó náà yọ àwọn apá kan kúrò nínú èsì agbẹjọ́rò gómìnà Dàpọ̀ Abíọ́dún eléyìí tó dá lórí àwọn àgbékalẹ̀ kọ̀ọ̀kan àti ẹ̀rí mìíràn tí wọ́n ń gbé síwájú ilé ẹjọ́ náà ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta náà da ìbéèrè náà nù pẹ̀lú àlàyé pé ẹjọ́ náà kò fi ẹsẹ̀ múlẹ̀ àti pé ìgbà ti kọjá lórí rẹ̀ Yẹmí Dálémọ ló mú ìròyìn bọ̀ a máa mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wá nínú ìròyìn wa tó ń bọ̀ wọ́n ti ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò ààbò ara ẹni làbòlú NSCDC láti fara wọn jìn sínú iṣẹ́ wọn fún ìtẹ̀síwájú iṣẹ́ àti ìdàgbàsókè ètò ààbò èyí wáyé níbi ayẹyẹ ìṣelọ́ṣọ̀ọ́ àwọn ìṣọ́ aláàbò márùndínlọ́gọ́jọ tí wọ́n gba àgbéga lẹ́nu iṣẹ́ akọ̀ròyìn wa Lẹ́kan Àgbọ̀ndẹ ló múròyìn bọ̀ ẹ̀gbọ́n tó mú bọ̀ síwájú sí i fún àwọn márùndínlọ́gọ́jọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìgbéga ọ̀hún èyí jẹ́ ìgbésẹ̀ sí ipò gíga síwájú sí i láti lè ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ẹni tó ti ń lọ sókè àgbà ọ̀gá àgbà àjọ NSCDC ní ìpínlẹ̀ Ògùn àti àwọn aṣojú àwọn aṣọ elétò ààbò mìíràn tó kù ni wọ́n gba àwọn nímọ̀ràn wípé kí wọ́n rí ipò tí wọ́n wà náà gẹ́gẹ́ bí ojúṣe láti túbọ̀ sa ipá wọn fún ìgbéga àjọ náà àwọn tí wọ́n gba ìgbéga ọ̀hún èyí tí alukoro àjọ NSCDC ní ìpínlẹ̀ Ògùn Dike Ogbonaya wà lára wọn ni wọ́n sọ pé àwọn rí ìgbéga náà gẹ́gẹ́ bí ìpèníjà fún ojúṣe tí ó tún ga sí i. mo mọ̀ wípé ó túmọ̀ sí pé a nílò láti a máa nílò láti ṣiṣẹ́ sí i àwọn ojúṣe wa tún ti pọ̀ sí i mo dẹ̀ gbàdúrà pé ọlọ́run á ràn wá lọ́wọ́. ìpele tí mo wà tẹ́lẹ̀ ìkẹsàn-án fún bíi ọdún mẹ́sàn-án bẹ́ẹ̀ ó dẹ̀ fi hàn ìfẹ́ tí adarí wa pátápátá tá a mọ̀ sí kọ̀mọ̀nà general alábùjá tó ní sí àwọn òṣìṣẹ́ láti rí i pé wọ́n wọ́n ń gbé wọn láti ipò kan sí ìmí eh, mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run eh, mo dẹ̀ mo ṣèlérí pé màá túbọ̀ máa sapá mi láti máa ṣe dáadáa sí i. ó sì tún gbé àwọn àwọn iṣẹ́ ńlá ojúṣe ńlá ó gbé lé wọn ní èjìká eh, gẹ́gẹ́ bí èjìká bá ṣe ń ga lójúṣe ṣe máa ma ga so àwọn ojúṣe yìí nípa dídarí èèyàn púpọ̀ ju bá ṣe ń darí tẹ́lẹ̀ lọ nípa fífọkànsìn nípa fífọkàntán nínú iṣẹ́ yìí àti nípa gbígbé ògo nàìjíríà ga níbikíbi tá a bá wà. wọ́n wá ṣe ìlérí wípé ìgbéga ọ̀hún àwọn yóò ṣe àmúlò rẹ̀ fún ìgbésókè àjọ elétò ààbò àti orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀. lágbà pátá fún iléeṣẹ́ ọlọ́pàá ti ẹgbẹ́tókùn olúkáyọ̀dé ti sọ̀rọ̀ ìdánilójú pé ìṣàkóso rẹ̀ yóò làkàkà láti rí i pé wọ́n ṣiṣẹ́ dé ojú àmì pẹ̀lú òtítọ́ inú àti ìṣirò iṣẹ́ tó mọyan lórí ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá yóò ṣiṣẹ́ pọ̀ láti rí i pé iléeṣẹ́ ọlọ́pàá di ìtẹ́wọ́gbà fún ẹnì kọ̀ọ̀kan tí ìgbélárugẹ yóò sì wà fún orílẹ̀-èdè nàìjíríà bí àwọn ọmọ orílẹ̀-èdè yìí yóò ti máa gbé nínú ìfọ̀kànbalẹ̀ akọ̀ròyìn wa Francis Fom jábọ̀ ìròyìn pé ọ̀gá ọlọ́pàá náà sọ̀rọ̀ ìdánilójú yìí lásìkò tí ó ń tẹ́wọ́ gba iṣẹ́ lọ́wọ́ ọ̀gá àgbà tẹ́lẹ̀ rí. àjọ orílẹ̀-èdè Nàìjíríà ní ìlú London ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn aráàlú láti má kọbi ara sí àwọn fọ́nrán tó ti pẹ́ kan àti àwọn àwòrán pẹ̀lú ìtàn tó ń lọ lórí ayélujára pẹ̀lú èrò láti fi ba ìbáṣepọ̀ tó wà láàrin orílẹ̀-èdè méjèèjì jẹ́ àtẹ̀jáde láti àjọ tó ń rí sí orílẹ̀-èdè nàìjíríà nílùú London gbóríyìn fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí nílùú London àti ìṣàkóso ìlú London fún àjọṣepọ̀ tó dánmọ́rán àjọ náà fi múlẹ̀ ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì àti àǹfààní tó pọ̀ sí i. igbákejì ààrẹ Kashim Shettima ti pè fún àjọ alájọṣepọ̀ láàrin orílẹ̀-èdè nàìjíríà àti orílẹ̀-èdè britain lójú náà láti mú kí okùn àjọṣepọ̀ orílẹ̀-èdè méjèèjì kó le dọ̀yìndọ̀yìn igbákejì ààrẹ pe ìpè náà lákòókò àbẹ̀wò sí yàrá iṣẹ́ rẹ̀ látọwọ́ aṣojú orílẹ̀-èdè britain sí orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ọ̀gbẹ́ni richard montgomery akọ̀ròyìn wa adéníyì táwọ̀ jábọ̀ ìròyìn pé aṣojú orílẹ̀-èdè britain náà ṣe ìlérí ìdókòwò tó gbòòrò lórílẹ̀-èdè nàìjíríà bí ó ti ń gbóríyìn fún ìṣàkóso orílẹ̀-èdè fún ìgbésẹ̀ gbogbo láti mú kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí gbòòrò sí i ó ṣèlérí láti ṣe ìrànlọ́wọ́ láti mú kí ìrọ̀rùn bá orílẹ̀-èdè nàìjíríà lórí ìgbésẹ̀ ìyọkúrò owó ìrànwọ́ epo rọ̀bì nípa dídarí àwọn olókoòwò wá sí orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú ìpinnu láti ṣe ìlanilọ́yẹ̀ fún àwọn tí ọ̀rọ̀ kàn iléeṣẹ́ tó ń rí sí gbogbo lílọ bíbọ̀ epo rọ̀bì àti títà àti lílò rẹ̀ ti ṣètò ìdánilẹ́kọ̀ọ́ lórí òfin tó rọ̀ mọ́ epo rọ̀bì láti mú kí òfin náà jẹ́ àmúlò dáradára fún àǹfààní ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí Lydia Samson ló mú ròyìn bọ̀ ẹgbẹ́ àtúpalẹ̀ ìsíwájú sí látẹnu Ṣèyí Ògúnbáyọ̀ òfin 2021 tó ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ epo àti àwọn ohun tó jẹ mọ́ ló jẹ́ kí ètò ìpèsè epo petro lè wà ní ọ̀pọ̀ yanturu kí ìgbéléwọ̀n àti òdiwọ̀n rẹ̀ lè ṣe déédéé nípasẹ̀ ètò tí àjọ ọ̀hún ṣe láti ní ìlànà òfin àtìgbàdégbà tí yóò mú ìgbọ́ra-ẹni-yé wà nínú ìpèsè epo bẹtiróòlù àti àwọn ohun agbára kí wọ́n sì yànnàná àwọn ohun tó ń fa àìgbọ́ra-ẹni-yé láwọn àjọ ọ̀hún àti ìpèsè afẹ́fẹ́ gáàsì èyí tí yóò ní nínú ṣíṣe ìpèsè ìwé àṣẹ fáwọn olùdókòwò tó pọ̀ sí lẹ́ka ohun gbogbo àti láti lè mú kí ìṣòwò lẹ́ka ìpèsè epo bẹtiró lè dàgbàsókè ní orílẹ̀-èdè yìí àti àwọn orílẹ̀-èdè òkèèrè tí wọ́n jọ ń ṣe okòwò papọ̀. ètò ìlànà òfin gbọ́dọ̀ wà fún àǹfààní àwọn ilé-iṣẹ́ náà àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn tọ́rọ̀ kàn gbà pé ó ṣe pàtàkì pé kí ètò ìlànà òfin à ń tẹ̀lé wà tí yóò mú kí káràkátà epo bẹtiróòlù lọ gere kí ó sì ṣe àyípadà ọ̀nà àtijọ́ tí wọ́n ń gbà ṣe àwọn nǹkan tẹ́lẹ̀ kí ó sì bá ọ̀nà tuntun èyí tí òfin PIA ṣe àgbékalẹ̀ rẹ̀ mu tó sí àwọn ààyè ohun àmúṣọrọ̀ àti ìṣẹ̀ǹbáyé lórílẹ̀‐èdè yìí ti sọ pé òun yóò ṣe àlékún ààbò ní àwọn ààyè ìkó ohun àmúṣọrọ̀ orílẹ̀‐èdè yìí sí gbogbo kúrò lọ́wọ́ àwọn oníbàjẹ́ àti àwọn ọ̀daràn akọ̀ròyìn wa ọ̀nàgìyé fine face jábọ̀ ìròyìn pé iléeṣẹ́ náà ti ń ṣe àgbékalẹ̀ ikọ̀ aláàbò tí yóò máa pèsè ajá fún ètò ààbò ní gbogbo àyè náà bí àwọn ajá ọ̀hún yóò ti máa ṣe ìrànwọ́ láti ṣe àwárí iṣẹ́ ibi yòówù nínú igbó ọba gbogbo ọ̀hún. ìgbìmọ̀ tó ń rí sí àmọ̀ràn láàrin àwọn ẹgbẹ́ òṣèlú ìyẹn IPAC ti ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ tí yóò máa ṣe àbójúwò àmúṣe ìlànà ìdàgbàsókè gbogbo fún orílẹ̀-èdè látọwọ́ àwọn aṣíwájú tí wọ́n dìbò yàn alága ìgbìmọ̀ IPAC Yabagi Sani ló ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ náà nílùú Àbújá bí ó ti ń fi lélẹ̀ pé ìgbìmọ̀ náà yóò máa tẹ pẹpẹ àwọn àfojúsùn tí yóò ṣe ìlú láǹfààní nínú ètò ìpolongo ìbò tí yóò sì máa ṣiṣẹ́ lé lórí fún àmúṣe fún ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀-èdè tó ìròyìn wa fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ pàdé wa fún àkọ́tún ìròyìn láago méje àṣálẹ́ títí ìgbà náà ẹ máa yá